أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أقبلني فلا صلاة يا مسلمي أترى عليكم كي أتغرفان النبي صلى الله عليه وسلم ẹ̀dọ́rọ̀ bá rájọ́ àmà jẹ́ kẹfún gbogbo wa Allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí ànábí o bá ní sàlékún ọ̀nà rẹ̀ àti àwọn rẹ̀ àti sàhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábí sallallahu alaihi wasallam níjọ́ téyìn olówó kan láti fi gbára rẹ̀ lẹ́ẹ̀mí ìyá ọlọ́run téèyàn ò nípò kan téèyàn ọ̀làgbára kan àfi kéèyàn ọ̀pàdé ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kùn bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn mọ́jì apanka pàdé ìwọ ọlọ́run ọba àfi kéèyàn ọ̀pàdé ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ kúrò níbi ìwà mọ̀nàfíkì àtẹ̀mí àtẹ̀yìn ìwà mọ̀nàfíkì mọ́jì àgbé pàdé ìwọ ọlọ́run ọba o wá sọ àǹbí àdẹ́wò tì máa bẹ́dà tó fi jẹ́ pé tí wọ́n máa sọ jáde lẹ́nu yọ́ máa takú tí wọ́n máa ṣe ń sẹ́ náà yọ́ máa takú nǹkan tí wọ́n sọ jáde lẹ́nu á jẹ́ àmú ọ̀gá orin ni àtẹ̀mí àtẹ̀yìn májẹ̀ agbábẹ̀ lórí gúnwájú ọlọ́run ọba o ìtẹ́lẹ̀ kan fi ilẹ̀ tàbí gbàgbọ́ ọlọ́run ọba mẹ́sà àbáni gbọ́jú bá ṣe ń fẹ́ lọ la hawla wala quwwata illa billahi al-azim ní ìjẹjọ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí aya tí Allah subhanahu wa ta'ala ti fi ń sọ nípa ká máa hàn dhikrullah Allah subhanahu wa ta'ala ó ní أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم أما رنتي بلون الله سبحانه وتعالى أما رنتي مي pẹ̀lú àwọn àdúrà tí n bá ṣe fún yín èmi náà tún máa rántí yín pẹ̀lú ìmọ̀ ṣe àlékún fún yín àwọn àfáà wa ní wàṣkúrúùlì wàlà tẹkfurún nílùú ìlọrọwá tí wọn bá lo ṣàkàrọ ṣé máa ń fúrara rẹ̀ tí ó ní maf'ulu bihi àbí man ta'adda bi harfil jarri ṣe ṣàkártù kàlámà wínú lára àbí ṣàkártù lákà ulamawul arabiyya àwọn tí wọ́n jẹ́ àfá èdè gangan wọ́n pín méjì lórí mas'ala yẹn àwọn apá kan ní ṣàkárọ̀ ìmọ̀ ń ta'adda bi nafsihi ṣàkártù kì àwọn apá kan nílà ṣàkàrtù lákà òun ni ṣùgbọ́n tí a bá wọnú ayé yìí Allah subhanahu wa ta'ala bá ní lò lọ́nà ìmà ó ní wáṣkùrúlì wáṣkùrúlì wàlà tẹ́kìfúrún náà ẹ máa dúpẹ́ fẹ́mi Allah subhanahu wa ta'ala wàlà tẹ́kìfúrún ẹ má ṣe àìmoore síkẹ́ ìmì ọlọ́run ìdán awánìdì nǹkan méjì kan tó súnmọ́ra wọn kámọ́ yàtọ̀ láàrin méjèèjì aṣúkúrò àti alhamdu ṣe nǹkan nǹkan náà ni wọn ìdúpẹ́ àti ẹ̀yìn àwọn àfáà ní sábàbù wọn ó súnmọ́ra tàálùkù wọn ó yàtọ̀ torí kan ní kan ìkan ní mẹ́ta kí ni a pè ní tàálùkù ìtọ́rọ̀ mọ́ nǹkan lọ́dọ̀ hamudu ẹyọkan ni ìtọ́rọ̀ mọ́ nǹkan lọ́dọ̀ ṣukuru mẹ́ta ni àbọ̀ alhamdu sábàbù rẹ̀ o náà ni ṣukuru ilmahmud aláìní amil mahmud ìmá yẹni tí ó ṣe ni láàánú nítorí àánú tó ṣe ni. Láàánú, ṣùgbọ́n kí wà ní ta'alluqu hamd alisan faqat alhamdulillah tí a bá gbọ́ alhamdulillah alhamdulillah ṣùgbọ́n ṣukuru sábàbù títí ẹ̀ o náà ni ni'ima aṣákir dáadáa táa ni'ima taari lọ́dọ̀ mashkur ẹ̀ntà ń dúpẹ́ fún ṣùgbọ́n ta'alluqu tí ẹ̀ ni ìtọ́rọ̀ mẹ́ta ni ahọ́rọ̀ mashukuru ọkàn rọ̀mọ̀ ṣúkúrú bákan náà gbogbo oríkèéríkè ara ọ̀rọ̀mọ̀ ṣúkúrú ọ̀kan náà àwọn àgbàlagbà wa ń sọ wípé àfàdátì kúmúnà máa wùmí ní fàlàfàtà. àfàdátì kúmí ní. àfàdátì kúmúnà máa wùmí ní fàlàfàtà. àfàdátì kúmí. أفادتكم النعماء مني ثلاثة أفادتكم النعماء مني ثلاثة أفادتكم النعماء مني ثلاثة أفادتكم النعماء مني ثلاثة يدي ولساني والضمير المحجبة يدي ولساني والضمير المحجبة يدي ولساني والضمير المحجبة يدي ولساني والضمير المعجب أفادت أفا أفادتكم النعماء مني ثلاثة النعماء orí ọlọ́run tó ti ọwọ́ yín dọ́dọ̀ mi ó sì sọ mí dẹni tí mo fi ń dúpẹ́ nǹkan mẹ́ta kan fún yín pé nǹkan mẹ́ta kan ti di dandan fún mi tí mo gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lórí mẹ́tẹ̀ẹ̀ta hùn láti jí ẹ̀mọ̀ pé ẹni tó mórí lẹ sóore fún. àfàdásíkùn lára omi ní ìdára tata. yadi wà lisani wà dọ́mìíràn lè mú hajjaba. يدي ولساني والضمير المحجبا يدي ولساني والضمير المحجبا يدي ولساني والضمير المحجبا لا lọ لا róore لا yín tí ń bá lẹ́nìkan tó fi ọwọ́ èèyàn ṣèyàn ń bi láyé ìmọ̀ fọwọ́ ìdúpẹ́ fún yín ìyìn fi pa yín la àmọ́ tí yín jáde láyé. yẹ̀dí wá ìjà ní tí wọ́n bá ní sọ̀rọ̀ yìí láì dábì kàmáláyé ó dé wọ̀ kí wọ́n bá hàn mí bẹ̀ torí màá fa hàn ìdúpẹ́ tí màá fi hàn dúpẹ́ ọ̀rọ̀ ọbú rẹ tẹnu mi jáde sí i. yadi wa lisani wa dhamira al-muhajjaba yadi wa lisani wa dhamira al-muhajjaba. ọkàn tọ́lọ́hún wá fipamọ́ bí ó fipamọ́ sí ó ní àṣukuru bìlẹ̀ kọ́lí bí nínú àrò burú yìí tí ń jáde láyé. yẹ̀dí wà ní sáni wà bàmí wà ní muhajjaba yẹ̀dí wà ní sáni wà bàmí wà ní muhajjaba. láti lè fa nfààní àwọn tí wọ́n jẹ́ tó lábùkù náà wá. àfàdásíkùmùn nàmá omi ní ìdálá àtàtà yẹ̀dí wà ní sáni. والضمير المحجبا يدي ولساني والضمير المحجبا أما دار الحديث كم نبي بسم الله أفادتكم النعماء مني ثلاثة أفادتكم النعماء مني ثلاثة بلسانه والضمير المحجبا يدي ولساني والضمير المحجبا gbogbo ẹni tọ́lọ̀ ń bá jẹ́ èyàn òróró látọ̀dọ̀ rẹ̀ tí èyàn wá ń bá lò pẹ̀lú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó rẹ̀ wọn ní ìdófò máa ń yàn lọ ẹkún sì ní ìgbẹ̀yìn ẹ̀fún yàn ẹwà jẹ́ ọba sí máa ń bára wá lò àti ìdẹ̀bi ti àlọ́sọ̀ àtàlá o gbogbo ẹni ọba ti ṣèyàn láàánú láyé ọwọ́ yín déwọ̀ kẹ́ẹ̀ tó fi bá tiẹ̀ jẹ́ yìí ọ̀nì ìlọ́bọ̀ wáṣẹ́ ọlọ́run wa fún ní ṣàbíyà ní tá à pè ní ṣàbíyà ni kí wọ́n sàmà gba tèèyàn ọlọ́run máa ń ṣe láti sàmà òun làwọn tí wọ́n bá ń wé sùúkì ìlànà máa ń ṣàṣegbà yìí kí ni wọ́n fi máa ṣe ọyàn obìnrin tí bá ń tọ́mọ lọ ẹ wọ́n ní polórí búkú ìṣẹ̀ ìtọ́n kí ló sì fà tó rẹ́nu èkó mẹ́gbà fún ọ̀fẹ́ àfi tí wọ́n bá gbà fọmọ yóò tọ́yì tọ́lọ̀ bá fẹ́ nìkan ṣàbíyà ìwọ́n náà ló mú débi iṣẹ́ ọlọ́wà fún ṣàbíyà wọ́n wá sàǹgbà tí ẹ̀sìn kẹ̀kẹ́ gbà ó ọwọ́ wa ọ̀nà tí ó gbà kó bá ọ̀gá ní kò sí wàhálà sákìlẹ̀ dàrẹ́ rẹ̀ kíkọ náà nígbà ta ló mú pẹ́ẹ̀n ní ọ́fíìsì mi náà ah, ọ̀gá <laughs> èmi ọ̀yà yín pẹ́ẹ̀n ọ̀gá nínú òkò nínú ìkọ́ yá mi ìwọ́n náà nìkan lọ wàláhì wàláhì ká máa wo àtúbọ̀tán tiẹ̀ náà ó ń gbé ẹ má gbé e ṣe pé má o alẹ́ lẹ́tàn. ẹ má gbé e ṣe pé má o alẹ́ lẹ́tàn ẹ dákun. ẹ jájọ máa gbé ọyá díẹ̀ díẹ̀ sọlá ẹ má gbé e ṣe pé má o alẹ́ lẹ́tàn ẹ má gbé e ṣe pé má o alẹ́ lẹ́tàn. ó sọmọlá kejì rẹ ló fò ẹ má gbé ṣépè mọ́ alẹ́ lẹ́tàn. gbogbo ẹ̀dá láyé ó tó ń sọmọ ní kejì ló fò ẹ má gbé ṣépè mọ́ alẹ́ lẹ́tàn. ẹ má gbé ṣépè mọ́ alẹ́ lẹ́tàn ẹ má gbé ṣépè mọ́ alẹ́ lẹ́tàn láyé tó ń sẹgbẹ́ níkà wọ́n nílò yóò ní ẹ máa gbé ṣe ìgbìmọ̀ alẹ́ lẹ́yìn ó nìyẹn wàlẹ́ àwọn èèyàn bẹ̀bẹ̀ wàlẹ́ àwọn èèyàn bẹ̀bẹ̀ wọ́n ọ̀pọ̀ lérí láyé àfikọ́ fẹ́ wo pí múmú èyíhùn lára ẹ̀ tọ́pọ̀ gbogbo ẹ̀rà tó bá rí báwọn ọmọ ah, pẹ́kọ́ lọ rí ìtúbà o bákan náà aráàyàn sẹ́ni tó sẹ́yìn lóore kéèyàn máa wá lu ahọ́n fún lọ́nà òdì gbèké náà ẹnẹ gbàbí ọ̀rọ̀ àbẹ̀láyé bẹ̀ sí wòye báwo sì máa bí ọlá ọlọ́run sì gbóòrè wa gbọ̀dọ̀ ọ̀dọ́ tí ẹ̀ ilé ó ṣe fún mi ẹnìkan bẹ̀ ọlọ́run kẹ ọwá pẹ̀rẹ̀ léyà ó wá ń lọ ẹlòmí tó wá wẹni wá wá ní orí ẹran tó ara ilé rẹ fi ránṣẹ́ sí sẹ́rù mi lọ ẹkó fún lápá bí ó ní sì tún ya ẹran náà jẹ ní ìbá aṣọ lórí bú ẹ̀dà ní bá ń gbómi ọjà ní jẹ́ tó mú mi lé ẹran náà ní bẹ́lẹ́nu rẹ ó sì tún bínú wà dọ̀míru lè mọ̀ ó sì máa wá ronú aburú sẹ́ńtọ́fẹ́ sí ọ́ láàánú wà lẹ́ ọlọ́run ìdúlẹ́yìn tó ń ṣùgbọ́n ayé ta wà nù rẹ̀ ká máa bẹ lọ́nìí

ó wá sọ̀rọ̀ kẹ fún mi pé ayé mọ̀ ti sùn mú ní súsúgbò ó lóun kọ́lé ilé tẹni náà kọ́ kìí sí fláàtì o ń sàṣì fẹ́ǹsì ẹ̀ náà ọ̀rẹ́ nù rẹ̀ kì í rẹ́ta ọ wá lọ mú mọ̀ wá látòkù torúkọ̀ sọ fún yàwó náà tí fi kó débẹ̀ àti kó débẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ́wọ́ o mọ̀mọ̀ so mọ̀ pé ọmọ bá jíndàjí ní ti ọ̀tọ̀gbà mọ̀ fẹ́ máa sàdúrà káàkiri mọ̀ bá ń kàkà ah ẹni èjì ẹ̀ta ah yàrá mẹ́ta tán lápá ọ̀tọ̀ ẹni èjì ẹ̀ta ah yàrá mẹ́ta náà lápá òsì ah ah ọmọ tó ní kí sí ni olùmọ̀yà òun sàtún dọ́gbọ́n tẹ̀lé wọn lẹ́yìn mọ̀ bá sí ibùdó ah ah ẹwà àgbàlá rẹ̀ jamujamu màmá bá sẹ́yìn màmá kàbù ẹkù ní pé ọlọ́pù sáwà lè pọ̀ sí tó àbíkẹ́ mi ní ọwà kọ́kọ́ kọ́ nítàwọn ẹgbẹ́ rẹ̀ mẹ́wájú o yàbá bẹ̀rẹ̀ ẹkù kẹsẹ̀ yóò yá o kẹsùkú yá rẹ̀ o pí ọlọ́run sóò tó rẹ̀ báyìí táwọn ẹ̀gbọ́n rẹ̀ ń ẹwọ ẹwọ ẹ̀sìkú sì ti yá ẹnìkan wà ní wàláyé ọ̀rẹ́ òun ni pọ́blẹ́mù o ah kéèyàn ogboro ilé ọlọ́mọ́gbé ọ̀ta wa gbabi tẹ́ pé ta bá tó bínú àtọ̀ sórí ibú wà lábẹ́jì ní bàbá ṣẹ̀gbọ́nà dé ọkàkùn sí mú sọ ápò ìgbọ́lọ́wọ́ ń sọ ayé àkàlẹ̀ kò yé ni a máa lù àjọṣepọ̀ yìí àtọ́lọ́run wákàfà àbí lẹ́yìn wálé yẹn ọlọ́run mọ́tò ilẹ̀ tí ó di olùgbọ́jọ yín yóò máa sọ yín fínífíní wákàfà billahi nasira pẹ́ẹ́nì kó borí yín tẹ́yìn náà ọba tìlú ntẹ́ ìgbélé pẹ̀lú ọlọ́run ọba wallahi kò ní sí yín tó lọ́n fi parí ẹ̀hún olófi alọ́kàbalẹ̀ pé ẹ wo bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi mi ẹ jẹ́ lé o ẹ wo bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi mi ẹ lọ sí o ẹ àmọ́ sọ́ra mi kan ju nǹkan mi lọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi tí wọ́n bá gbómi wá fún mi tí wọ́n bá ti jẹ́ abẹ́ tó jẹ́ tẹ́ bọ́tà mi ní mú mo kí ni ká wallahu a'lamu bi a'da'ikum wakafa billahi waliyan wakafa billahi nasira àdúrà sí rẹ̀ wallahi àyà àdúrà ni wallahi àdúrà ni àwọn bọ̀ arúsọ̀ wá ní wàlá tẹkifurún ìdá ń tà bá ní èèyàn gan tó ṣe alóore yìí wọ́n láàbọ̀rọ̀ fi mú lọ́tà mọ́ bó o Allah subhanahu wa ta'ala ó ló fún mi lọ́pọlọ ó jẹ́ màwí ìwà nírì nkankan míì tí wọ́n kọ́ ń pa ọlọ́run ju pé kọ̀sọ́ lọ́nà wọlé Ṣóyínká dírẹ́fà bọ̀dá wa kan ní a gbọ́ ọkọ̀ ìyàwó rẹ̀ ń dì ní nọ́mbà fọ́ nítòsí airport ń bímú obìnrin ọkọ̀ bọ́ọ̀lì náà gbàdúgbò dírẹ́fà lẹ́yìn wọn bẹ̀ ó ti kọlu àwọn ọlọ́pàá ìyàwó prof kẹwàá ní sàdúndọ̀bálẹ̀ wọ́n sàpè bọ́ra àtọ́ lọ́kọ̀ ló bá ní bá ní pé mímígbà mo ti ẹ̀wà fọlọ́m̀bẹ̀ ọdẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀ ìtẹ́ẹ̀fí ń tayé nìyẹn ọlọ́run tí ó sì tẹ́ẹ̀fí ń tayé láàrin oṣù kan ní tó rí náà ọkọ̀ yìí o lẹ́kọ̀ọ́ kò sì gbà wọ́n bá tún ṣe gínigíní ṣùgbọ́n kí la fẹ́ fàyọ̀ bẹ̀ ó ní tí ń bè nínú pé wọ́n ń fọlọ́m̀bẹ̀ ọlọ́run tí ó sì tẹ́ẹ̀fí tẹ́ẹ̀fí dàgbà yẹ́rù náà nìyẹn táwọn ọmọ lọ bẹ̀rù tí ó sì yára bá fi gbáyàn bóò ni ó ṣe sàánú mi tí ó jẹ ń gbọ́n tí ma wá ronú ọpọlọ ní ń ṣe mi lọ́nà wo láti ẹjọ́ ìwọ́n ní kí n kó ní bí orí síbílẹ̀ yà ń fẹ̀ṣẹ̀ gbálẹ̀ kí yes ẹ̀kí mọ́ gbogbo èlè sáàfà ẹ̀yà àwọn mọ́sùkì ni àjábá ni tẹ́nà sí fíṣẹ́bílẹ̀ táwà ń filẹ̀ sẹ́yìn mọ́ ń bèèrè bí a ti rówó náà sáàmì bẹ̀rẹ̀ bí a ti ró yẹn ẹbí wọ́n ń pa fíṣà ìbìlẹ̀ ọlọ́run wọ́n sì mọ̀ bóòlù mọ́ àràmú wà bẹ́ wala takfurun in tí mo yé ti jù ó ní kéèyàn máa ṣe kúfùrù níma ọlọ́run lọ kọ́lé fún ọ ọwọ́ akọwájú thank you jesus tá rọkọ fún ọlọ́run kí lọ́kọ́ wájú ọkọ̀ thank you jesus ọkọ̀ láyà bẹ́ẹ̀ ọlá àṣẹ́wò ọlá àṣẹ́wò bẹ́ẹ̀ ọlá ẹ ra wọn ọ̀la mami. yóò tún wá dòwó kọ bí ó ń pè ní nǹkan mí ìka àtẹlọ́rùn àfọlá mami ọkọ̀ lè pọ̀ ọkọ̀ láà ṣéwù ọláwò ní ṣéwù ọ ẹrù sallallahu alaihi wasallam sánàbí ìdọ́lá ní ebi ẹran sí àní agbọ́dọ̀ pọ́nlé ṣùgbọ́n lẹ́nu àlà ọlọ́run lọ́lá kódà ọlọ́ tá a bá fẹ́ tún ṣe ọlọ́run wọ́n láàrẹ̀ tó fi gbé ànábì hàn sí gbogbo ayé débi pẹ́ ń bá mu lọ́tọ̀ ọmọ ṣòfò ọ̀yá àbí àbùkátà yìí ṣe ẹ̀kọ́ náà tó jì gan ọlọ́run oṣù wọlé kan oṣù rẹ̀ wọ́n láà tẹ̀kùrún ẹ̀ mọ́ ń bá ṣoore fún yín jẹ̀mọ́ra níbi àkíkọ́ wọ́n sì gbọmọjáde ńjọ́ kẹjọ náà ìwọ̀n àwọn ìjọ keje àwọn àfáà pé pọ́ǹkì ní àbá lórí ọmọ ọmọ tuntun ẹwọ́n tí kọ́ fẹ́ fi dúpẹ́ náà kéèyàn òpó lọ mọ́kà kọ́mọ ṣe sábàkà night wọ́n máa náwó sínú pẹ́ǹtì obìnrin la hawla wa quwwata billah ẹ wá ní ayé ò nífẹ̀ẹ́ yìí

ó jí ó yíya wípé alágídí ibú ẹni ìkàlùsìn ha sí wọ́n nìkan náà nínú ọdún ìkan náà ọlọ́run ni ẹ̀ máa wípé torí kò sí tẹ́mi ò lè ṣe ó ti yí ẹ̀yìn ṣùgbọ́n yóò máa kanrin máa àwọn tí ò sì tèmi lápá bọ́ ọba tí a ń ṣe tèmi ọlọ́run ọba in tí mà fi yọnu tí nìjọ ayé ọ̀dàrú mọ́ lọ máa wá sọ pé wọ́n náà mọ́ sọ mí di fìtínà fún àwọn tí ò ṣe mi náà tí wọ́n fi á máa rẹ̀ <laughs> <laughs> sọ́nà náà ẹlòmí lè fi islam lẹ̀ torí ẹ̀. ẹyin ẹn tí yóò tiẹ̀ tó ní wọnú ẹ̀. jàmáà tá a bá wá lèmi àti yọmọ dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala kò sí bí àwọn àfa àpín mẹ́ta tí wọ́n bá lè fẹ́ sìnrìn tí ọlọ́run ọba tó jẹ́ pé òun lọ gàdú pátápátá òní kéèyàn ọmọ yẹn náà fìlà kí ló tẹ̀lé tìláwàtul Qur'an kí ló tẹ̀lé zikiru àfahànsọ nìkan kí ló sì fà torí tá a bá ti yẹn náà fìlà méjì òkú ti kónú ẹ̀ ń kàkúrà nínú ẹ̀ subhanallah astaghfirullah allah akbar tọ́jẹ́ kíkúrú kúrẹ́ ti kónú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tìlàwátùl Qur'an zikiru náà ti kónú ẹ̀ ní ìsìnrìn tí ọlọ́wọ́ bá nínú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni zikiru ṣùgbọ́n kọndíṣà máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé nọmba 3 ọbọ̀ nọmba 1 náà tí ó sẹ́kí ni ó in ti bí ìlú Àbújá ni a ń sọ ọmọ ibò ti bẹ̀lẹ̀bẹ̀rẹ̀ pé kó sọ́pọ̀ ń fẹ́ yẹn náà fílà nínú ọkọ̀ inú kí ni. inú ọkọ̀ yọ sọ de nǹkan míì sọ ibùwé eléyìí mọ́wọ́ kọ̀kan lábùjá lọ́dún kan ah! wà lé ọlọ́ ní darí ayé wàláhì wàláhì a kúrò ní àbújá ní pass learning wàláhì mọ́ sọ ní òròdù bí ní tosis ẹkàn bá ń wù báhùn wàláhì fún lọ́jọ́ tí mo gba físà sọ̀ríyà ẹwù tí ṣe ìtọ́ tí ó fi kẹ́ ọ̀bọ́lọ̀ lónú wọ́n tó àti ní fi wọ́kọ́ náà àwọn adébì kan fẹ́ jáwọn èèyàn kankan tó dòndò ọmọkùnrin wà lẹ́gbà tó tútọ́ kalẹ̀ ìrìn wáìtì bẹ́ ah! sọ́kọ̀tà wọ̀rẹ́ isi lè kò mọ́ àwọ̀ àwọn èèyàn tó bá lè kò pé ah! ayé kan nìyẹn irú ọkọ̀ eléyìn sàní lọ́sọ sí fẹ́lá ló fi ibẹ̀ ó wá yẹ pin gbogbo tí ẹ̀tẹ̀ wà láì ó ti sọ fẹ́ ní àtètè ah, gẹ́ẹ̀tì gan ó ní you want to chop chop chop now no stopping no aláti àwọn èèyàn ìtàn rẹ̀ so náà so náà sí òní rẹ̀ ah aṣọ ní tí ń wáyé ẹ̀sọ́ dì lẹ́yìn ẹ̀kan tó dúró ti ń dáhùn kọjá mímọ̀ gbàgbàgbà kọ́dà wàláì kíníjọ́kùn àtóbi ẹlòmí ọmọ kò bí ní bẹ̀rẹ̀gbẹ̀ ọmọ ìrọ̀lù àwọn gbàgbà tí ìta èdè bí tá ń lọ bí àwọn bá wá ṣe àgbàkóòrú ọkọ̀ báwọn tìlá lẹ́fìlọ̀ rọrùn yìí lè máa pẹ́mù tí àwọn akùnrin wàláì wàláì bí wàhálà bá dé oúnkàlùkù mọ̀pọ̀ lọ́nà ni. nígbà tó lábùkán kí ní ó jẹ́ pé oh god god oh god ó <laughs> oh, kálukú náà padà wílẹ̀ tí irú kọ̀ọ̀sẹ̀ bá wọ̀ rántí báwọn kí ló kù tóbi àtìyàn máa sọ láhàólà rọ́bìnrin rọ́bìnà jíne wa áàlì mímọ̀ ya àmàlú rọ́bìnà jíne wa áàlì mímọ̀ ya aláwọ̀ sọ́rọ̀ kùrìsí yìí ní tó kù táà sí nìyẹn ọlọ́run kọ́ sọ àmbẹ̀ ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n wa ó lè wọlé wá bá wọn wọ́n wá kọlù pípé kíni káwọn máa ṣe ẹ̀yẹn náà fílà wọ́n lálùwà lásán já ni kí lẹ́yà tó wá máa ṣe padà wọ́n ní wọ́n máa kàkù sí wọ́n náà ti gbàgbé gbogbo ara ló lójó wàláì gbogbo ara lólójú ọlọ́run fi yẹn kẹ sí bí bàwá dírù kan bẹ́ ń bí nú àṣà ti ń bẹ lọ́rùn wáyé tí wàhálà bá dé èmi nígbàtà wà ní agboolé wa àwa ń lọ ọpọn mi lọ́nà kúbe ah ẹ sí bàbá mo wá wà ní iwájú mọ́sáàsì wa ní àlíò ilẹ̀ sí ti sú ọlọ́kadà ọ̀wà tanná mo sì à ń sísẹ̀ lọ ní kìí pé mo ń romi bọ mo gbé ìntàfẹ́ fi romi lọ ọ̀kadà wàláhì tó kù tí èdọ́dọ̀ mi kò ju bí tí bàbá yìí lọ kí n tó rí ọdọ́ àti ọ̀kadà àtẹ̀ntọ́kọ̀kadà mo sì fún ọ méjèèjì kìí sí pé mo sáré lọ sẹ́yìn o ibẹ̀ mo ti fò báyìí mo sì balẹ̀ ń bí padà mo wá wé ìpadà pé ah láàrin síbi náà nàbẹ́mi náà kọ̀ gbogbo alóní ọlọ́run wá ní wàlá tech furun ẹ jọ tí n bá sórí fún yẹn mọ́ lọ gbé fẹ́ lómi jẹ̀máà ẹ rí pé ọlọ́run ọba òkú lórí àdéhùn tó ń ṣe àwọn kú lórí àdéhùn táwa ṣe fún un ńlọlọ́ ọ̀pọ̀lọpọ̀ wò fi máa dalẹ́ wàláhì wà mútútù mọ́sọ́níjọ eid méjìlélówó ìbàdàn àwọn tí wọ́n wéṣù lọ nípìlẹ̀ ayé wọn àti ẹ̀sọ́ yóò àwọn kan bẹ àágùn ní a fi di olówó pẹ̀lú tọ́lọ̀ sọ pé wọ́n ní wọ́n wá nìtán lè ṣùṣẹ́sẹ̀ wà dé wípé yọ́ lọ owó yọ́ lọ wọn òṣògùn bẹ̀rẹ̀ wọn náà òṣògùn bẹ̀rẹ̀ ṣùgbọ́n sáwàdé ah, ní àná sáwàdé ah, ní kankan ìní wa fi á lọ ọrọ̀ wa bọ̀ sáàlà sọ̀lọ̀ ṣe bí ń gbà ń ọlọ́sọ̀ wàlá àtẹ́kùfúrò ká máa dúpẹ́ orí sì máa ná sójú ọ̀nà ìní ọlọ́mọba nítorí pé njọ́ tí anúṣà sàlám ti ń bá wa sọ̀rọ̀ jẹ́ àádọ́ hadith ní anamọ̀ tẹ́lẹ̀ nínú hadith àbí kapsha tala namari abu kapsha ní àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sàlám jọ kan àdúgbò wa ní thalathatun uqsimu alayya wa uhaddithukum hadithan fahfadhuhu nǹkan mẹ́ta kan bẹ̀ máa sọ fún yín lónìí ṣùgbọ́n lónìí tí n bá ti ń sọ̀kọ̀ kan tán kí n máa fọkọ̀ òun búra lé lórí ẹ̀dá kò bá nàbí ọba búra sáà gbàgbọ́ ni àti wọ́n sì tápẹ̀lẹ́ sọ́mọ́ ni máa nà ọ̀sọ̀ máa lu abudi min sadaqa ẹnìkan ò ní rúrọ́ náà làálì kọ́ máa na sójú ọ̀rọ̀ lọ́wọ́ inú ọ̀rùn ni bí ọba ìdáná bò jíṣẹ́ ayé ò ṣe látàn ẹsẹ̀ ó ropa bọ́ ọba lè dúró lọ́tùn yóò sì bò ó sí pé wọ́n ní kílẹ̀ yìí ó ní kírísílámù mò ń ṣe <laughs> kírísílámù sí kò sí tíjọ́ bẹ́ẹ̀ ó dà sí ẹgbẹ́ òkú ẹ̀mọ́ kìnnìkan àtúgbìkọ àkìnnìjẹ́njọ́ àkígbìkọ àbíkílẹ̀ ń pè sí ẹgbúrú ẹ̀mọ́ ó ṣe alátàn ìrọ̀ o kò pè méjì kò ṣe kí ni o òjìrè oòrùn rẹ̀ ó ní mo fẹ́ dúró láàrin òjì àti oòrùn mo fẹ́ fi balance ara mi kò sí tí ń jẹ́bẹ̀ jẹ́ mùsùlùmí fọ́lọ́n tàbí kéèyàn jẹ́dà kejì téèyàn ọba ti máa gbà lódodo ní ìtajọ́ ń sọ ní gbangba yìí tí ọba débà náà ń kọ́rọ̀ èèyàn ń tan rẹ̀ jẹ ni kọ́mọ́ dáwà láàmú kẹ́kẹ́ ẹ̀ usas aláì wáàsí yẹn ò kíláàsì mi o mímọ̀ àbákan lọ́dọ̀ àbá àdínyàn pé wọn náà wọ́n máa ń gbẹ́bọ̀ ó bọ̀t èèyàn 15 náà máa ń lọ sí mẹ́ka bẹ́ẹ̀ sí wọn lọ́dọọdún sọ́rọ̀ àwọn ará yẹn náà láre ni ṣé bí náà lọ́fà tí bísínẹ́sì wọn ò fi dàrú wọ́n ń fún ọ láyé ni níbi wọn bá jẹ́ tán wọ́n ń lọ. kò sí àǹfààní o wọ́n lẹ́kùn sí àǹfààní torí wípé kò sí ẹni tí ó fẹ́ kọ́lé láyé tí ó wà pọ̀ wọn kọ̀ sórí foundation iná náà ni la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam asàwáwò wípé ẹ máa wá wáyà tí ó tẹ̀lé ó ti mọ tí ó ti ó ti ó ti dá ọ̀ràn sáyé fún wa ọ wá fẹ́ sọ nǹkan tí a fi là ń bẹ ọ wá ní wasta'inu bis-sabri was-salah. tẹ́ ẹ bá fẹ́ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ èmi ọlọ́wọ́n ọba ista'inu bis-sabr sùúrù èsẹ̀gbẹ́ ẹ̀rùn kéèkì ni o gbogbo ó ń sùúrù ní kírun kéèkì ni o gbogbo ń sùúrù pátá ilẹ̀ rí ti ń kírun jẹ́mọ́ ẹ̀ náà wọ́yẹ́ tí mú nìsín ah! lẹ́lẹ́ à ń pé ẹ̀ ní ṣe gíáwó lẹ́nu ah! mo tẹ́ òkè sí oní 30 minutes pérépéré chap chap chap òní yọ dàbí kan omi náà ní sẹ́ẹ̀lì gbọ́mìkan lẹ́sìn àti ní àwọn náà tọ́jú ọmọ lọ́wọ́ ó ń sùúrù ni ó dìde yóò lè lómi òun lásìkò yìí pé ah but usas kápẹ́ èyàn náà náà bá tó bí mẹ́jọ léyàn sí ah, bírú pálọ̀ tí ó pálọ̀ sẹ́ kága kú mẹ́ bírú àìsìkò ìṣerí tí èyàn lè máa lò fún wàsùmá ni ó sùúrù náà náà ni ó dìde wàstẹ̀yìnù bí sọ́bùrù kí lọ́pàá tọ́lọ́ ti ti sọ́bùrù ṣáájú ìrun nítorí bọ́ ọbẹ̀ méjì bẹ́ẹ̀ lọ mo ti parí ètò lórí ayé yìí ìgbà tí wọ́n gbọ́ náà ni wọ́n gbọ́ anabi musa rẹ̀ wọ́n ní lọ́rẹ̀ máa pe firaona ń pè ń pè ọlọ́run wa ni wa musa kí ló ń fẹ́ gan olùn ti dààmú dààmú firaona yóò gbọ́ ọ̀rọ̀ ni kò burú kò sí wàhálà lọ pe haruna òkè haruna wá sọ pé gbogbo ọmọ bà ní israel kí wọ́n dojú ilé wọn kọ kíbúlà nínú ilé wọn òun kàdùkọ́ ọmọ fèsì kíbúlà wá àkímù sọ́lá ẹ máa kírun fífi nígbà ọ̀pẹ́ ọlọ́run apàdé bí Mùsá so gbogbo àdúrà tó ń ṣe mo ti gbà so ní fíráwọ́ náà ẹni òfo ni kí ló kù tí kákòmí àtẹ̀yìn nígbà ah ọlọ́run mo ti mo ti kákágára kákó àtẹwáàsì kákòókò ọlọ́run wa ni ọ ma lọ wá pè tí ẹ o iṣẹ́ tí mo gbélé wọ̀ lọ́nu ṣùgbọ́n kò ní gbọ́ mo sígbà tómi tó wá gbé fíráwọ́ lọ ọwá jẹ́ forty years. Ah. jama èmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ kò sẹ́ǹsì nínú wa ìgbàtàbà tó tọ́ sórí ìyọ̀nú ẹ̀ àwọn afọ àwọn ni tí bá wá ń dàrú tí ń dàrú báyìí ṣé kéwù lè yanjú rẹ̀ a ní kéwù kí ọ̀yanjú ẹ̀ intanẹ́bì mú wa tó bá ti jẹ́ ní àfi ṣe kéwù ọ̀hún ò ní ọ̀yanjú ẹ̀ wọ́n ní kí ní dìtà mí ìyọ̀nú ọlọ́run pé sẹ́rẹ̀ ń ń wò yìí ọlọ́run yọ́nú sí o kírísì ń dìtà mí ìbínú rẹ̀ ẹ̀ ń ọlọ́run bínú sí o wọ́n ní ṣé ìpìlẹ̀ tọ́lọ́run bá ti dẹ́ẹ̀dá ni àbíbi tí ó forí ọ̀rọ̀ rẹ̀ sọ ṣe ni ọmọ dìtà mí wọ́n ní kò yé wa ẹ̀ mẹ́rin wa wọ́n ní tàn fẹ́ sọ wípé ṣé ń gbogbo ọjọ́ tọ́lọ̀ ń ti dá ìbílíìs tó jésù yìí sẹ́ni tọ́lọ̀ ń binú sí ni tọ́kẹ́ wà láàrin àwọn tọ́lọ̀ wọn bá ń yọnú sí ní sánmà àbíjọ́ tó tó sórí ibú ń pa pé foríbalẹ̀ foríbalẹ̀ ṣé ló tó chéǹjì lọ́dọ̀ ọlọ́run di ẹni tọ́lọ̀ wọn bá ń binú sí wọ́n ní agbọ́yìn òye níbi tẹ́ni sórí orí ibú torí rẹ̀ wọ́n ní Umaru ṣé àtijọ́ tọ́lọ̀ ń ti dá ọlọ́run ti ń yọnú sí i abẹ́ni ìbínú sí ni lọ́dọ̀ ọlọ́run tó ẹ pé tó tó ṣe àgbà ìsìlámù lọ́nà wọn bá ṣe àyọnu sí àwọn àfáà ni wàláhì wàláhì bọ́ọ̀lù ṣe ń yọnu sí mi àtẹ̀yìn in tí ó parí ilé ayé wa ò ní ó dìtà mí rẹ̀ tí wọ́n bá bíyàn wọ́n bí sílé olóró bàbá rẹ̀ lólórí abọ̀rìṣàlú wọn ṣùgbọ́n mi ọmọ àlìjẹ́ náà ni láti jú wọn bí ọmọ ọlọ́run ti yọnu sọ́mọ wọn onísìnlọrẹ̀ tan fìtílà sídi òsà lọ́lọ́túnlọ́rasọ tí wọ́n èbó yìí kọ́dà wọ́n ti tírẹ̀ débi wípé gagọwọ̀ ní fi bí ajá sógùn orí ó sì ọ̀pọ̀ fún ẹ̀jẹ̀ rẹ̀ mu lọ́bá sí ìbírí oríṣìí ló ti 5 years ó kóṣù mẹ́fà lẹ́nìkan wá sí wá sí fún kí wọ́n mẹ́fà bàbá wa kan bẹ kọ́nà ọba ní sàlẹ̀gùn òkè fún wọn wọ́n sóògùn débi pé àbáláwo tó ń bẹ̀rù wọn wàláhì wàláhì àwọn èsì pẹ̀lẹ̀ sí babaláwo jẹ́ pẹ̀lẹ̀ babaláwo àwọn èèyàn kan bẹ́ẹ̀ lù í ní ìdákọ̀ wọn ni ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ̀rù wọn lónìí bàbá ló sì mú kálukú lọ bí tí wọ́n ti ń bá ṣe nǹkan táwọn fi mọ̀ wọn bí alágbára lónìí wọ́n sá ti ń lò gbèsè ayé bọ́sàá ńgbọ̀ ya lọba di pé nǹkan ọmọkùnrin òṣìṣẹ́ mọ́jútọ̀ nìkan lọ gbogbo tí wọ́n mọ̀ ní ẹ̀wà ṣe sí orí òun náà nìsá wà kí náà jẹ wọ́n lọ sí ní ah, kápẹ́ nǹkan kankan in ló dàrú lára yín nǹkan kan ọ̀dàrú o kò èyàn náà wọ́n kó fún gbogbo ẹ̀ mọ́ra wọn ah, pé ah, òun ti tó ti pin àwọn kan ní kọmọsáàtì tí wọ́n máa pèrà àwọn lóòrùn gbà tí kò tó wọ́n balẹ̀ alùsùnà yìí bóyá náà sì lè ní nǹkan lọ lọ́ba lọ́dọ̀ máa mú ó máa mú ẹ dákun báyìí báyìí báyìí ní tí ń sàn ìmọ̀ mi wàá lè anábì sọ gbòǹkẹ nígbàdàn àbáyé sí rúkìá àbáyé rúkìá yóò tó sún mẹ́fà tó ní mo ti ni ọlọ́lẹ̀ mọ́ ó lẹ́jọ́ ọjọ́ ọ̀sán ní kí ọ̀bọ̀ padà wà lẹ́yìn iṣẹ́ yìí ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ẹgbẹ́ omi mú ẹlọ́ fi òkú ìwẹ̀ bàbá látàgùn méjìlá ní kíní ti jí ànlẹ̀ tí lè mọ́ kọ̀lọ́ọ̀lẹ̀ bàbá lọ́kọ́ dẹ́bọ́sá sí tàjí afá mọ́mù ìmọ́mù mi ẹ̀jì dìmọ́mù mi báyìí ṣe rí gbogbo tó kù tí ń lò láyé ibi ẹbá ti tọ́n sí ni mo sì dá ogunù lónìí wà láì bàbá ń sí ogunù ẹwà wé mọ́ ọlọ́run aago mẹ́wàá àárọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wà mọ́ bàbá mọ́sálásí wípé ẹ wá jẹun àárọ̀ ẹ takùtọ̀ lọ́rùn lọ́rùn ìṣáì bàbá ní tilẹ̀kùn mọ́sálásí bó ṣe wá lónìí òtí ìpàdé ọlọ́ sẹ́ni tó lọ ń yọrù sí láti ràbẹ́ tí ní bínú sí wà láì yọrù sí láti o tí èèyàn bá wá jó lórí ibú náà wọ́n wá bí sòdíyà tí rí kàbá ní ojúmọ́ ọmọ náà sì ni sẹ́ni ọlọ́run yọnu sí ni láti ìgbà tí wọ́n ti bí sí ààyè ayọ̀ yẹn tí ètí ìkàngbà torí ibú yẹn bẹ̀rẹ̀ àbí àtijọ́ náà lọ́n ti bínú sí tí wọ́n kẹ̀rí láàrin àwọn ẹni ọlọ́run wàláhì bó ṣe rí ni ọlọ́run ti bínú sí mélòó mélòó ẹni tí ọ̀wọ́ náà ti ń gorí mímbàrí ọlọ́run ṣàánú èmi àti yín o ẹ wá dákun kí ni kí ni kí ni ẹ̀rín àárín tákìtì ansa wa ń jẹ́ ó kílíà sí àdúrà hadith ibn Mas'ud wa inna ar-rajul la ya'mal bi 'amali man ahli al-janna hatta ma yakunu baynahu wa baynaha illa dira' fayasbiqu alayhi al-qadar fay'amalu bi 'amali ahli an-nar fayadkhuluha ẹn tó Allah subhanahu wa ta'ala ni ọwọ́ àti wọ́n mọ̀ pé ìkànjú ọ̀dàmọ́ wa wasta'inu bis-sabri was-salah sùúrù gbogbo tó bá ti ń bẹ̀mí ọlọ́wọ́ bá sí má sọ pé ń gbọ́ sí bí mo sẹ́sẹ̀ ní ọbẹ̀ mi ló ṣe ń bẹ̀mí wọ́n fi sùúrù kún wọ́n sọ́láàtì ẹ máa wá tó fi ìrún wọ́n àkàrà ìmì ọlọ́wọ́ bá jẹ̀mọ́ra sí ẹ wá rí méjèèjì yìí ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá kọ́kọ́ ṣèfẹ́ ní wa tá a wà á tọ̀pin ẹgbẹ́ mẹ́ka náwó ọ̀run sí mẹ́ka ṣe kéde ó sì á jẹ́ pé ọmọ ọmọ dẹ́kúlájì òru tí wọ́n ń pe ustaasu ustaasu tó mẹ́rọ́dọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ àti ẹ̀ náà na ni ustaasu ò gbé subhanallah ọlọ́sẹ̀ ìpótó wà lọ́lọ́ fún yín mọ̀ nínú omi sí bẹ̀rẹ̀ lé àdákùnṣe ní jẹ́jẹ́ ọ̀dọ̀ ọ̀ta anísànsíwáàsì lọ ìyàwó sẹ́lẹ̀bù náà wá pé anábí ọmọ mi kristu sẹ́ńsí òye mọ́ o ànábì ni sọ fún pé mọ̀ ń bọ̀ ànábì òsùwà tí ẹ pariwo àsì ànábì wa ní tó jẹ mọ́ ṣe báyìí ni pé ó ti fẹ́ dàbẹ̀ pé tí n bá dá sí ìlọ́lọ́ òfin ní gbẹ̀mí ọ̀tọ̀ bá fẹ́ gbẹ̀mí ọmọ in tí ó sì ṣe ní wa wa wà lẹ́ àní fúyẹ́ bá sí fúyẹ́ muskila ta nílé nìyí gbogbo ẹni tí ń pè ní alùsùn wal jama'a afúyẹ́ níbi ìfarò rẹ̀ fọlọ́n wàláyé ọ̀pọ̀lọpọ̀ afúyẹ́ wàláyé ọ̀pọ̀lọpọ̀ afúyẹ́ kéyìn òde kàbá kọjá wípé àwọn tí ń ṣe gìrìgìrì o ni wọ́n máa tẹ̀ ọlọ́run mọ́lẹ̀ kó tó tó tají bọ́wọ́ sí mélòó ìní inú ló tí wá ibi ẹ̀ ti ń pín oore náà wàstẹ̀rínú bí sọ́bìrì wà sọ́lá gbogbo ọgbàtẹ́ bá ń wà rọ̀rọ̀ mi ọlọ́run subhanahu wa ta'ala tẹ́ bá lè máa nọ méjèèjì ẹ̀rìgbà sùúrù ẹ̀wà pọ̀ ní náfílà sọ́dọ̀ irú náfìlà tí ànábì máa fi gba nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni qiyamu layl náfìlà tá a máa yàn ṣáájú àwọn àrùn kan tá a sàmà yàn bẹ́ẹ̀ náfìlà tá àwọn mọ́sálásí kó sì pé á jókòó náfìlà wípé mo tiẹ̀ sàlùwàlà tán máa yàn náfìlà rákà méjì náfìlà kíni náfìlà pé ah! mo ṣe lónìí lánàá arìnrìn àtọ́lọ̀ ọba lọ́wà kọ́lọ̀ olè foríjì mi bọ́sọ̀wọ́n àbíkà mọ yàn tán mọ sàdúà tán sáà mi kékeré o ká ṣe kìí ṣe pé náà fi làásán pọnná tí wọ́n sọ pé sásùwà hmm, ti tírénì wa mẹ́rẹ̀ jẹ́ òyí ayé pé abẹ́ jẹ àárọ̀ tí ọjọ́ pẹ́ a sọ bá lágbé máa fẹ́ náà rákà méjì o kí ju ẹsí ẹnu ojú oúnjẹ sí mìíràn kìí ṣe irú eléyìí o ọ̀kan nù àmà ìyá kọ́lọ̀ ó dúró tì mí kó dúró tó náà àti gbogbo wa náà àjọ pàdé padà ó ti rìn jìnà nínú tẹ̀blík mo wá ní àbú ah, ó tójọ́ mẹ́ta tẹ́ àà ah, olùsáṣẹ́ kọ́kọ́ bá ń dúpẹ́ ọlọ́run ló pé àtò ríra padà kí ló dé àfa ah, olódò ìbá ti gbé lọ kí ló dé ọ̀sádàkọ̀ ló yẹn pé àwọn gbéjáde lọ àmírù wa sọ fáwọn wípé ó rí àríkínú àríkankan ṣùgbọ́n tó bá jẹ́ pé torí tọ́lọ́run la fi kó lé tó sì jẹ́ pé iṣẹ́ àwọn ànábì ọlọ́run là ń ṣe kì bákan náà ọkọ̀ ojú omi ànábì nù tó láyé lónìí náà ní ìjáde náfìlà rákà méjì lára ẹni ọlọ́run ọba àná á fi ń gba akárọ́dọ̀ ọlọ́ba wọn ọ̀dẹ̀ gbá tí káwọn ọ̀sára lábí omi odò wọ́n sì sàlùwàlà kí láwà sílẹ̀ omi ní ṣùgbọ́n pàtó lọ́wọ́ kí àwọn àmì ga na wá ni ẹ̀ wa wípé ní òjè kó wọn bọ́ omi lọ pé àmì òtí dákú lọ ń mọ̀ wá gbèsè tí odò náà ń tẹ̀ nǹkan lómi yọ ọmọ níyọ nínú àmì ìrùsẹ̀ ṣẹ́ sàǹdó kó tó di pé ara wá sílẹ̀ wàláyé ọ̀sẹ̀lẹ̀ sí àṣọ̀hábà nígbà tí wọ́n lo ogun pẹ̀lú As wàláyé wọ́n ní lórí omi ṣùgbọ́n pọ́ntọ̀ wà lónìí tó fẹ́ fi báwọn yẹn ṣe rí jọ náà lọ́hùn tó fẹ́ fi gbá àwa lónìí kọ́ wá rìn ìwọ ìwọ tó pàyàwó àtọmọlẹ́kùn tó bóde lé wá rìn tí wọ́n bá ní kí lọ yóò obìnrin nújù láyé nǹkan méjì ni kọ́kọ́ rí ọmọ lọ́ọ̀bì kankan rárá kébi ó sì mọ́ pa wọn sọ́ àṣeéṣe ẹ́ ìlọ́fà tó fi jẹ́ wípé àwọn àfọ́ òní mímọ̀ wọ́n máa fara balẹ̀ wọ́n tó gbé fatiwa wá àwọn àrùn obìnrin kan bẹ asáwọ̀rẹ̀ náà bẹ́ ṣùgbọ́n nàìjíríà nǹkan sọ stéètì tí wà pé àwọn èèyàn pa obìnrin ti bí tí ní wá wọn mọ́ ó dífíkọ́ọ̀tì ìhó nírú wọn níyàwó kejì wàláhì yóò báyìí yá àánú sọ́kọ rẹ̀ kan mú àbẹ̀bẹ̀ yóò máa fẹ́ báyìí ṣe jose maija sátàyàn ọ̀tá báwo ni yọ ẹ̀ yóò tún máa béèrè báwo lẹ́ran yẹn sí kò rọ̀jù sọ́wà òkè bẹ́ẹ̀ ni wọ́n máa fẹ́ kí lẹ́rí ah. ah. ọmọ ìyàwó ti ń bẹ̀rẹ̀ stéèjì wàláì wàláì bí ẹ ṣe nìyẹn wọ́n bùrọ́wọ́ ni o ó ṣẹ́rọ́wọ́ ni o ọlọ́run sáà lọ́nà kan ni o láì mú kankan bẹ́ẹ̀ my dear tí mo tún rí lọ́sẹ̀ eré o ṣé kí n lọ tọ́jú àbẹ́ ní ìdíẹ̀ tí ọkọ̀ ń sí báyìí ọwọ́ báyìí lọ́tẹ́ bẹ́ẹ̀ ni bọ́ sí lọ́wọ́ ni ẹ̀tún sẹ́mi sí náà ẹgbọ́ tẹ́lìkẹ́ nínú àmùsùlùmí wa wọ́n ní ìjọ kí n sánmọ̀ ìyá lóore kí n júwe wọn ẹ pé kí ni àléébù wọn ìjọ bá níyàwó lé wọn yóò parẹ̀ yóò sì pọkọ ṣé ẹ mọ̀ pé àárínú wa tí ọba jẹ́ pé ẹ̀sìn ti ṣáájú tí ó fẹ́ lè sọ wípé máàkì tó ṣe yóò ṣe ṣe báyẹn fún ẹ náà tí wọ́n sọ pé fẹ́ wò bòmí naam ọ ń sọ pé ní àrákà méjìlì lórí omi anabi ahmed ọba obìnrin fàájẹ̀ náà tí olóhun kí aláàdé olóhun gbọ́pọ̀ fẹ́ lọ o wá fẹ́ tẹ̀lé lọ ọ̀dá ní ọba mẹ́rin fàtíà ní ìka fàtíà tàbí tó ní òkè orígbó o bóre ó ti pẹ́ sí báwọn ti sára ìsìn tí a àjẹ́nù tó wá padà àgbà fàtíà tó lọ bá òun Ahmed bó sì kẹnu fàtíà nù àjẹ̀gbù ẹ̀rìn ó ní máa kà sí ń dùn mi òbódìí afáwà ní súrí ẹgbẹ́ báyìí ó ní kí lórí sí Imam Muhammadu ibn Hanbal ọkàjú fati àlọ́njọ́ tí ó bóre tàkọ́kọ́ ó ní ọmọ kárí o ó ń béèrè fati ọ̀yàtọ̀ Ahmadu ní ọ̀pápọ̀ Ahmadu ọ̀pápàlì ti Imam Abu Hanifa táwọn kan lanu olónìí wà láì tí wọ́n àlẹ́yìn ẹ̀dàkùn sẹ́nìkan bẹ tí ó wàyé yìí tí ò ní níbi ó ti kọsẹ̀ tọ́sí kọsí límìnì kàmán nílá ìlú wájú kọ̀ ha ta ló pé tán yá ayọ́ nàbí lima tuharrimu ma ahalla Allahu lak annabi fún ẹlẹ́tọ̀ọ́ dẹ̀fẹ́ máa sọ́dẹ̀wọ̀ fúnra rẹ̀ ìlà àwọn àgbàlagbà fi máa sọ́lẹ̀ Yorùbá wípé tẹ́ ẹ bá rí ọkùnrin tó dúró dòpọ̀ owó ẹni obìn obìn wọn palẹ́ kọ́kàn yìí wọ́n wá ní olórí ibú ọkùnrin ní ìṣẹ́gun obìn èmi ni wọ́n mọ̀ sọ bá mọ́ ẹni obìn ọ̀sọ̀dọ̀ olórí ibú nú ọkùnrin ní ìṣẹ́gun obìn tí wọ́n bá dúró dòpọ̀ máa wọ́n ní ìyàwó mi ẹkún ní ọgbẹ́ yẹn wọ́n máa ń mánéjì obìn ni kí ni wọ́n máa ṣe o anábì wò pé àìnú ah, lè máa dún ìnú káríkárí ẹ̀ẹ̀mejì ó ń lànàbì máa ń dọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ lójúmọ́ jẹ̀mọ́ àgbogbo àwọn tá a níjú ìyàwó kan lọ ìrìn àjò wa lálìkì àmọ́ in tó fi lè yá oníkákún fọ́pọ̀lọpọ̀ àdúrà òtòrò àti dalábòsì ìrìn tí ń bá ní obìn wo ni ò ní dúró rojọ́ lọ títí wájú ọlọ́run lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀ lálìkì àmọ́ ó ní gbogbo obìn téèyàn fẹ́ láyé téèyàn wà fẹ́ mí ìle téèkú ṣáájú ọkùnrin ọkọ̀ rẹ̀ máa rántí ẹ̀ ń gbogbo Balkis obìnrin láyé nítorí wípé kèèmọ̀ pínlẹ̀ ló ń bá gbélé kí ní ń pè lóbi òkúta ni tẹ́ ẹ bá fi ilẹ̀ báyìí bí ó ṣe máa wà náà tẹ́ ẹ máa rí ẹ wá kejì wá ẹ fi sára wọn nígbà náà bá ṣùgbọ́n wọn ọ̀rọ̀ kúta míì tí wọ́n ẹ̀ sábàlì kìís tẹ́ ẹ fọkọ rẹ̀ lẹ́làyé gbogbo tá bàbá wá dé pé ẹ̀ sẹ́lẹ̀ bá ń gẹ́ ti obìnrin mi ẹ jẹ́ ń karúwà àwọn ìwà tí mẹ́rọ ìyàwó mi àkọ́kọ́ tó bá lè wà lọ́wọ́ rẹ̀ ni. bí àwọn rẹ̀ bá ti á jọ ọkàn lọ òjìdá yálẹ̀ ìtọ́lọ̀ ń fẹ́ ní o yálẹ̀ tí wọ́n náà ń fẹ́ látẹ̀mí ara rẹ̀ kọ́dà ó tún di mọ̀nàfíkì kúọ́kúọ́ torí ìgbà mí bẹ tọ́mọ̀ òpin á ah, tẹ́wọ̀n kí ní ìbá rẹ̀ kó lè ọ̀sẹ̀ yìí <laughs> orí mi wọ́n fàbọ̀lé o wọ́n máa tó pílẹ̀ àwọn nǹkan mi wọ́n ṣe kí ni ànábì wa ni wọ́n báyìí láwọn wa ọwọ́ ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì máa ń dọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ lójúmọ́ ibi máa ń bọ̀ ní ẹ wá aṣọ ń tọ̀ tó níyàwó méjì láyé tó lè ṣe tí mo fẹ́ sọ yìí tí ó sì sọ pé máa ń ṣe é kulẹ̀ ọdún tó bá ti ń sálámà tán lẹ́yìn ṣubú tó kí ṣubú tán yọ́ lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ yọ́ máa lọ́dọ̀ wọn kọ̀ọ̀kan kí ni máa ṣe ìmọ̀ ń ṣàdúrà fún wa ni kò ní jókòó tí wọn yọ́ máa ṣàdúrà fún wa kan sí ẹjí dáadáa ẹ pẹ̀lẹ́ o ẹ tẹ̀lé mi wàlì jẹ́nà báyìí ni ẹ ní sẹ̀sẹ̀ o yọ ọ̀rọ̀ ìlọ́run ẹ̀sẹ̀ ọlọ́run ìdárò báyìí lọ́wọ́ ẹ ní jẹ́ni tí káásí àlàyé àríyá ọlọ́run fi ọkọ̀ bò wọ́n láṣìírí láyé kò ní fọkọ tún láṣìírí láti kìámà o yóò ṣàdúrà fún ọba wọn tààrọ̀ parí tọ́ba tó ti kí lè léyìn ó yóò mọ̀ wá lóbi twenty minutes ten minutes bí ẹ̀hún kálukú bá ṣe lọ́rọ̀ sí yóò wá wà lọ́dọ̀ wọn ṣé kò sí àjọfẹ́ sọ̀rọ̀ ta ni máa ṣe ní ìní àtẹ. gbogbo ohun tí èèyàn máa ṣe láyé pátá wàláhì tá nàbì ṣe ọ̀gá lọ́jọ́ ń bẹ̀. sallallahu alaihi wasallam yóò kì fún ẹlẹ́ àdébí pé ẹkún tí ó bóde lójú rẹ̀ ẹkún yẹn yóò dá padà sọ́dọ̀ pé ó ṣe wá lọ ṣe lálàálì fún àkíní ìwó oníjẹyọ kan lọ yóò mọ̀ mú kọ́lọ́lọ́ ní ojúmọ́ ni ẹlẹ́lẹ́ òní ẹ̀ ó ti wọlé ẹ mọ́kànfẹ́ jíkàsọ̀ nǹkan kan wọ́n gbẹ̀rún ní ìsìn afẹ́ débi ọ̀rọ̀ àwọn ṣùwádá a padà kanú Ali Imran o ní jihad àti ṣùrútù rẹ̀ tọ́gba yékẹ́yì tá àmọ́ kókó mọ́ wọ́n bẹ̀rẹ̀ sàmì lẹ́rẹ̀ wípé arrajul ṣùjá àtàn ẹn tí ń jagun wó lé pé họ́họ́họ́ akìlẹ̀lẹ́ yìí nígbàtí àwọn ojú ogun bára wàyù kọ́tìlù hàmì yátàn àtẹn tí ń jà nípa pé àkàdáfẹ́ ah, yìíbo ẹwà gba nàìjíríà máa lọ ilẹ̀ bàbá mi tí a forí mi sọ olélẹ́ yìí wàyù kọ́tìlù yà àtẹn tí ń jà kó lè bá mọ̀ pé ah, àwọn náà wógun o ayyu dhalika fi sabilillah tààrà lọ́wọ́ gbàgbọ́ rẹ̀ nù wọn kọ́ ẹ wọ́n wà á bẹ̀rẹ̀ bí lẹ́yìn

tàbádé alimron ká lọ fẹ̀ lójúlóbi wàlátà sàbánà kútùlù fi sàbílà àmúwátà àbí ká kó síbi ọ̀rọ̀ jihadi àti ṣùrùtù rẹ̀ látòrí ayé inṣàlá rahman nǹkan fún ya bí ní láì tààlà àti wá kónú rẹ̀ tí wọ́n bá pààyàn tíyàn bá lo ogun tó jẹ́ wípé wọ́n sa aládà wọ́n sa lọ́gbẹ́lọ́hùn ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́ta kí ni kí ni tó bí ogun gan nígbò mùsùn gbọ́dọ̀ jà nígbò mùsùn ọ̀gbọ́dọ̀ jà ìláwàárí àpẹẹrẹ pé áà wọ́n ti fi ẹ̀jì ọ̀dọ̀ sófò jìnà inshallah rahman wa nkan fún baqiyya sanubayyin hadhihi al-umur kódà ó wù àkáwọn ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀pọ̀ mọ́sálásí táàmù tá a fẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí wọ́n lè wá mọ̀ wípé ibi tí mùsùlùmí bá ti ẹ sẹ́mi yàtọ̀ síra wọn ni ìkan ọ́sẹ̀ndì mẹ́sẹ̀jì kan níjó ni bí ìjẹta ó ní the river of blood in Syria ẹnìkan kan ọ̀sọ̀ nkankan ẹnìkan kan ò kíyà fún because it is not Paris kápẹ́ Paris ni ti ń ṣẹlẹ̀ sẹ́bọ̀ wípé ayọ́ sọ̀rọ̀ kí lọ lẹ́sì ẹ̀jẹ̀ mi àtẹ̀yìn kí ló sì dá wàhálà lẹ pẹ̀lú àwọn ọ̀dọ́ tí wọ́n wò dòdó kí tí wọ́n fi lọ kú ọwọ́ lọ́wọ́ níbo ni trust ti nà tọ́dọ̀ fi ń wò wípé ẹ̀yin àgbà àyàlòkù láyé lónìí àwa náà lè máa ṣe jihadi fúnra wa kí lọ́ fàtẹ́sì sọ pé tẹ́ ẹ̀ bá ti ní olórí ẹni ìyàtọ̀ yọ máa jẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ àwọn ìwọ̀n wọ́n dáhùn fún bí ìdìnlẹ́ ìlú wáyé kọ̀hár àáfọ̀ ṣùgbọ́n súnmọ́kọ́ mọ̀mọ́ lọ́dún kan tọ́ ẹ pé a fẹ́ sọ bó ṣe ká sọ o táà ní táà ní fi kankan lẹ́m̀bẹ̀ bí ibn lail wahidil qahhar yóò sì wà jẹ́ ká tètè máa bẹ̀rẹ̀ tafsir inshallah rahman ká lè sàlàyé ọ̀pọ̀lọpọ̀ masáìlú náà hada wa sallallahu wa sallam muhammadu wa sallam wa sallam wa sallam wa sallam